gbogbo ẹni bá wo bọ́ọ̀lù ụwa nàìjíríà argentina o káìkáì ó yẹ ká páyé òyìnbó ọbàjẹ́ pátápátá wọ́n sì rọ́ọ̀bù súpà ìbù wa agbábọ́ọ̀lù àgègè agbákọ́nà àjù gbogbo ẹ̀ wọ́n rọ́ọ̀bù wa ni bóyìnbó ṣe ń rọ́ọ̀bù wa àwa náà padà rọ́ọ̀bù wọn di ìpàdé dorí láptọ́ọ̀pù tán bá wá bóyìnbó bá sọ pa àwọn gbọ́n àwọn ọmọ yẹn wá jẹ wọ́n mọ ìyànnà jájẹ bí bọ́ọ̀lù àgbáyé àwọn ọmọ mi náà náà ń jà orí láptọ́ọ̀pù ọ̀rọ̀gbò púpọ̀ orúkọ tèmi ni Alhaji Mukaila lágboolé ẹ̀sìn rògojó ilé bàbá tó bí mi lọ́mọ nìyẹn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà nílé lóko lẹ́yìn odi láti nàìjíríà tó fi kárí gbogbo ayé torí mo mọ̀ pé à ah, nínú ẹni tọ́lọ̀ ni wọ́n fẹ́ràn gbogbo ayé alihamudulilayi èmi ọmọ yín náà jẹ́ kan so kí láti ṣe bọ̀ àdúpẹ́ fọlọ́run ṣó wá rí nígbà tí gbogbo wọn tó bá ń wo programu tó bá ń wo programu tó ń wo programu tó bá ti wo nígbà tí o ti wo nǹkan kan o because nígbà tí tí kíni nígbà Ari Mukaila tó ń kọrin nígbà Ari arílámọ ìgbà tá a rójòrò tó yìnbó ṣe fún nàìjíríà náà nígbà tí náà ni gbogbo ẹ so gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yín náà rè o mi ì mọ ṣe jù báyìí lọ ẹ tẹ́wọ́ gbà àmọ́ nígbà tí n bá ń kọrin pé nígbà tí mo bá ń kọrin pé yé kò ní dáa fún ìbò tó ṣe kò ṣe ń jọ sí àwọn èèyàn wọ́n mọ̀ ṣe pé lèmúkáílà ṣẹ̀wọ̀n ẹ̀lẹ́ ẹgbàá bẹ́pẹ́ bá tọ́ sí mi bí ọ̀tọ́ sí mi ẹ wò ó nísìn bóbìnrin bá pé one thousand tán bá ná kú wọ́n sọ pé mọ́ tó lọ pa wọn wọn fífọ́ ṣe bí breast cancer ló kù ṣe ń pa wọ́n tàbá wa ní kẹjá jìnnà sí kò ṣe é kẹ padà sí kọ́ mú aláàpò ọjọ́ sí ẹ dákun ṣé mo wá rí sọ ẹ wò ìpàdé ju gbogbo ẹ àfàmọ̀ ríra wa èmi lẹ́mọ̀ rí ẹ̀yin lèmi náà mọ̀ dé bá àmọ́ nígbà tí o ẹ mọ̀jà fi ṣeré program gidi ni.